الحمد لله الواحد الأحد الفرج الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله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 ìyànjú eléyìí tọ́ mi yẹn máa ń gbà ó máa ń dá lórí pé báwo lòun ṣe láwọn nǹkan yẹn kójọ ni tọ́ba wá wo àwọn nǹkan yẹn tá a wo dáadáa á rí i pé àwọn nǹkan tí máa tán tí kìí ṣẹ́kù ni àwọn nǹkan tó ṣe pé wọ́n á máa fi gbà kan bẹ wọ́n sì tún máa fi gbà kan di ń dáàrí má nǹkan lé ayé lásán ni ṣùgbọ́n òun gángan lọ́mọ èèyàn tẹ́bàtì ọlọ́ni zayyana linnasi hubbu shahawati minan nisa'i wal banina wal qanatir al muqantara والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام وحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله إلي الله ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí kí wọ́n àwọn nǹkan wọ̀nyí ó ń fi ìfẹ́ rẹ̀ sáwọn èèyàn lọ́kàn obìnrin àti àwọn ọmọ bákan náà gold lórí ẹrù gold kárí kójọ gold ẹrù silver lórí silver kárí tùjọ báwo la ṣe jẹ́ni tó ní àwọn ẹṣin olówó iyebíye. báwo la ṣe ní àwọn àgùntàn àwọn nǹkan ọ̀sìn tó rà fún mi bíi màálù lọ́pọ̀ jantirẹrẹ ọlọ́ni àfi ìfẹ́ gbogbo nǹkan yìí sáwọn èèyàn lọ́kàn ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹrù ilé ayé lásán ni kọjá máa ń kankan ètò dáàjù nínú téèyàn ní ọ̀dọ̀ lọ́wọ́ àwọn ètò sì nínú téèyàn òun náà làwọn ẹni rí ni làwọn máa fojú sí ọlọ́run ní gbogbo nǹkan lé ayé yọ ọjà máa kankan ètò lóore jùlọ òun ní ìpèsè tọ́lọ́wọ́n bá ṣe di àwọn olùgbàgbọ́ òdodo lọ́dọ̀ rẹ̀ eléyìí ti ṣe àlùjànnà tọ́jú ibùgbé eléyìí ti gbénu rẹ̀ kó ṣì ọ̀tá yàn èyàn gbénu rẹ̀ kí ọ̀jẹ̀ àwọn akérèmọ́bù odò ń sàn inú rẹ̀ ni wọ́n á máa bẹ gbére kése àwọn ìyàwó tó mọ́ wọ́n ń bẹ fún wọn nínú àlùjánnà yìí àwọn ń dáadáa mèremère ètò èèyàn ọmọ ní dáadáa gbogbo ẹ̀ ń bẹ nínú àlùjánnà fáwọn ọmọ àlùjánnà ṣùgbọ́n tonti bó ti ṣe jẹ́ pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run olólóore jù ọ̀làǹfààní ń bẹ ń bẹ púpọ̀ jù fẹ́ni tó bá gbélé àìsàn lọ́wọ́ ẹ̀rí pé nǹkan lé ayé yẹn òun náà lọ́pọ̀lọpọ̀ nínú wa òun náà là á dẹ̀bàtì òun náà là á máa ṣe ojú kòkòrò pa afẹ́ kójọ mélòó nínú wa iná rántí pọ̀ kù gbogbo àwọn nǹkan lé ayé tó ń kójọ yìí ọ̀kan nínú rẹ̀ ò sí tí ń lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mélòó nínú wa náà ṣe ike gbogbo ètò tó ń kójọ. mélòó nínú rẹ̀ ni ó tẹ̀lé ọ ọ̀kankan nínú rẹ̀ ò ní ọ ụlọ gbogbo wa náà la wá àmì pélé ayé nìkan la wà fún àti ńṣe ló yẹ ayé sá ńṣe ló yẹ ayé ká pàtì wà máyà nítorí pé ntí ni ni kù حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ọlọ́ni afẹ́ جو afẹ́ جو ilé ayé جو قوقو O ti kó àìrójú báyìí kò jẹ́ ká ẹ ṣiṣẹ́ eléyìí tí ó jẹ́ ká ẹ rọ́nà lọ́tọ́ bá di lọ́la gbẹ̀ndàkìyàm ọmọ yín gbàgbé láti ṣe tí ó jẹ́ ká ẹ tó bá di lọ́la gbẹ̀ndàkìyàm ẹ yé kó nǹkan lé ayé jọ ẹ sì yé bẹ lórí ti ń kú tí wọ́n ń ọlọ́ni àti ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ẹ̀ ń bọ̀ wá mà nítorí pé ẹ rí iná jahim iná jahim yìí ẹ padà rí pé àìṣe dáadáa yín ìjẹ́kí ayé kọjá pò lọ́jà yín lérí ọjà òun ò ní jẹ́ kẹ́ ẹ bọ́ lọ́wọ́ iná jahim tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm ilé ayé tẹ́ rí i báyìí àwọn nǹkan lọ́wọ́ bá kó sínú rẹ̀. òun náà ló borí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó mú wa ni tó ṣe pé wọn ò ní àfojúsùn méjì di ilé ayé lọ àádà àádà àádà tilé ayé yìí òun náà ni ogunlọ́gọ̀ èèyàn òun náà ní nǹkan tí wọ́n jókòó dì ikú ò ní yá gẹ́gẹ́ bí kìnìún kan ti ṣe pẹ láyé àwọn ògbó bí kìnìún kan ti ṣe gbó láyé àti pé gbọ́ ọdún ọdún kan ni nítorí nǹkan lé ayé eré tí wọn fojú sùn nítorí nǹkan lé ayé tí wọn kó jọ wọn ti gbàgbé pé ń bẹ nínú àwọn èèyàn táwọn tó fẹ́ láti kó nǹkan lé ayé ìjọ ẹni tó ti rí kó jọ di orí kójọ orí kójọ kí ló rí mu lọ kò sí nǹkan kan tó mu lọ àfi tó ọba ṣe tọ́da pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ti ṣubú já sínú fẹkúfẹ nǹkan lé ayé wọn ti dání tó ṣe pé ẹrù ẹ̀tànjẹ lé ayé pàǹdà pàǹdùkú lé ayé òun náà ni wọn jókòó tì wọn ò gbìyànjú rárá láti jẹ àmì wọn lógun tí ó fi máa ṣe tọ́lọ́n tí ó dìnà síta ṣe tán. ọ̀pọ̀lọpọ̀ nínú wa owó ọlá ipò òun náà ní nǹkan tọ́jà lọ́dọ̀ wa àkójọ àádà àádà yìí orí náà ni wọ́n wà ní àádà tí kì í mú ní ṣètọ́ ìbọn náà ni wọ́n ní tí ni wọ́n ní tí àádọ́lẹ̀ ayé eléyìí tí máa lẹ́yìn àjìnà níbi àti sojúṣe rẹ̀ níbi àti ṣe gbogbo ńdọ́rọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ṣe lọ́rọ̀ ẹ̀yà léra lórí ájà ájà ájà orí ilẹ̀ náà pọ̀lọpọ̀ wà lórí kọ́ bá wá owó tuntun tó bá kú oníkálukú wọ́n wà bọ̀ lẹ́rán wọ́n bá wọn lójijì sípé lágbájá kò ní kù ẹ̀rọ pé bàbá ńlá ti òkú sípé kú ti yá bàánù. <coughs> kò ní yá ẹ̀yin gbàgbé kùtìjì ní kú wọlé mú yàn ilé ayé tẹ̀rí báyìí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ gbàgbé kí ni kókó ń tà torí rẹ̀ ṣẹ̀dá wá sínú ilé ayé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ <coughs> máa ronú nípa mú kí ọ̀pọ̀lọpọ̀. kọ́má ronú nípa pé bàbá wọ sàárì ọ̀rọ̀ pín wọ́n bọ̀ wá ṣe ìdánwò fún wa níbẹ̀ kó mú kọ́pọ̀lọpọ̀ kọ́gbàgbé pé ìyá máa ń bẹ nu sàárì ìgbádùn sí ń bẹ ń bẹ kálukú pẹ̀lú tọ́ba tọ́ sí ilé ayé yìí ó mú wa gbàgbé yìí pé kò sí bá a ti ṣe fẹ́ pẹ́ tó nínú sàárè ọlọ́run ọba padà gbé wa ń dé tọ́ba sì gbé wa ń dé. yóò ṣèṣirò fún wa látara àṣírò àwọn kan wọ́n ṣàṣeyege àwọn kan fìdíra mi ọmọ àlìjáná lọ sí àwọn ọmọ náà lọ sínú ile ilé ayé ọjà mọ kankan ẹrù ẹ̀tànjẹ lásán ni gbogbo ẹni tó ajọ́ olùgbàgbọ́ òdodo rírí sá òun lọ ẹ̀kọ́ rí ilé ayé ولا إلى داراني اعلموا أنما الحياة الدنيا لعب ولهو لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́ni ẹ lọ́ọ́ mọ̀dájú o ike ìsẹ̀mí ilé ayé ọ̀jẹ̀ nkankan tí ẹ bá ṣe ẹrù eré àti erékeré lásán ẹrù ọ̀tọ́ lásán ni bákan náà ilé ayé ọjà kankan àfibí tẹ́ǹtì máa tẹ́ǹtì máa ṣe tẹ́ǹtì máa ṣe fáàrí síra yín ilé ibi tẹ́ǹtì máa ṣe fáàrí síra yín lásán òun nílé ayé jẹ́ ibi tẹ́ǹtì máa ṣe fùkẹ́ pèsè olówó tó ni àbò òbí máa tó ń gbogbo ẹrù ilé ayé yìí náà tá wá ròyìn bá ṣe ròyìn yìí ọlọ́lá pẹ̀tù rẹ̀ dà gẹ́gẹ́ bí òjò ni tọ́jú àrò ọ̀dọ́dọ̀ tó wá jẹ́ pé ó mú àwọn èso jáde àwọn arúgbìn jáde táwọn arúgbìn tó mú jáde tó wá jọ àwọn àgbẹ̀ lójú jọjọ tó wá jẹ́ pé irúgbìn yìí báyìí wọ́n ti ń wo inú wọ́n ti ń dùn pé irúgbìn ló kúnlẹ̀ ló tutù lọ́dà lọ báyìí ní ọba di pé ń rọ ní ọba di pé ń rọ ní wọn bá tún di tó kú ò láláwọ ewé yọọ máa di aláwọ yéyè gbọ́ ọba ya ni wọn bá kú gbọ̀n dànù yọọ gbọ̀n dànù tí ó dèrè ọlọ́ni ìyá tó le koko máa ń bẹ lálùkò yá máa fáwọn ẹni tó bá tọ́ sí àforíṣinṣin bẹ́ẹ̀nbẹ́ àti ìyọ́nú ọlọ́run fáwọn ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ wọ́n mẹ́lẹ́ ṣáyà tó dóníyà ìlà mata'ul ghurur gbogbo ẹrù ilé ayé ọ̀já máa kankan o yàtọ̀ sẹ́rù ẹ̀tànjẹ lásán. àwọn ẹni tó ń bá nílò akẹ́yìn rírí sá làwọn arílé ayé sá àwọn ọ̀wá máyà wọn ò sọ́ di bàbá àtìyá wọn wọn ò sọ́ di nǹkan àfojúsùn tiwọn àwọn àmà ní ẹrù jábútẹ́ ẹrù tí ọ̀já máa kankan. àfọwọ́bà sílẹ̀ tí ò tó tẹ́bàtì al-Mustawrid ọmọ Shaddad radiyallahu anhu ɔgba ìgbà wọn wá anabiwa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi sɔ ike ma dunya fil akhirah illa mithlu ma yaj'alu ahadukum isba'ahu fil yam falyanzur bima yarja'. rawahu muslim anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní ilé ayé kọjá máa ń kankan lẹ́gbẹ̀ẹ́ alùkìyàmà àfi bíi kéèyàn kan kó kìbọ̀ ní òkun tún wá gbé ọwọ́ sókè omi ṣé ń tọ́ ìyá jámọ̀ kankan ńlọ yẹ ká tẹ́bàtì ńlọ yẹ ká kóléyà ńlọ yẹ ká gbèrú káwá pa alùkìyàmà wa káwá jẹ́ pé àwàdà là ń fi ń ṣe káwá jẹ́ pé orí ìkànnà wa lásán láfi gbé alùkìyàmà wa gẹ́gẹ́ a'udhu nínú àdìsí míì Ànábì sallallahu alaihi wa sallam ó ní ma qalla خير مما كثر وألهى رواه أبو يعلى في مسنده بسند صحيح النبي صلى الله عليه وسلم wọ́n ní nǹkan tó kéré tó sì tóni ọ̀sẹ̀ tó tọ́pọ̀ lọ tó mú ní ká ìrójú níbi àti ṣètọ́lọ̀ ẹni tó kéré tó tóni ọ̀sẹ̀ tó tọ́pọ̀ lọ tó mú ní ká ìrójú. níbi àtìsè tọ́lọ̀ ẹ jẹ́ ká ní fura ẹ mẹ́jẹ̀ á jẹ́ kí ilé ayé yìí kọ́tà wá jẹ́ ọwọ́ àwọn ọba nǹkan náà ló ń láti ti rí díẹ̀ yun dúpẹ́ má fira rẹ fún wàhálà láti sọ di ìwọ̀fà kọ́mọ wa pé ọ̀hún akọ́pọ̀ ọ̀hún akọ́pọ̀ ọ̀hún akọ́pọ̀ kó bu àyà. nítorí inú kọ́pọ̀ kókò àyà yẹn ibẹ̀ lèyìn á ti dẹni tó kọ́ àìrójú níbi àti ṣètò ọlọ́run ibẹ̀ lèyìn á ti dẹni tí sọra rẹ̀ dọ̀tọ̀ ọlọ́run èèyàn mélòó la rí torí ilé ayé tó tún wá ráyè láti ṣètò ọlọ́run èèyàn mélòó la rí torí pònú ilé ayé yìí tó ara pípé nǹkan kan pàtàkì lọ́lọ́run bá ti torí rẹ̀ dá wa sílé ayé tí ń fẹ́ ká gbélé ayé ká máa ṣe é. àwọn ẹni tó jẹ́ ki wọ́n rí lẹ́yẹ ó ṣòro kẹ́ bá wọn níbi tá à ń ti ṣe tọ́lọ́ báyà ni mélòó nínú ẹni tó nípò ló máa wá báyà mọ́ṣáláṣí ni mélòó nínú ẹni tó lówó ló máa wá mélòó nínú ẹni tó rí ń jáde yàtọ̀ sí pákó iná ẹ̀ lẹ́ẹ̀rí ọgọ́rùn-ún àwọn ẹni tó ṣe pé wọn ò ní tó nǹkan ni àwọn ẹni tó jẹ́ pé wọn ò rí nǹkan kan jájẹ yàtọ̀ sí pákó àwọn làwọn ẹni tí máa sábà wá mọ́ṣáláṣí tí baálẹ̀ kan tó wá sí mọ́ṣáláṣí yóò máa ju àwọn èèyàn rẹ̀ lójú kọ́rẹ́sẹ̀ tí ì ọba títí àmà local government kan tó bá wá mọ́ṣáláṣí yóò máa ju àwọn mẹ̀kúnnù lójú. bẹ́ẹ̀ náà ni àwọn kánsílọ̀ kókòkó bákan ni wọ́n bá lọ mọ́ṣáláṣí àwọn èèyàn máa pa ha kábẹ́sìlẹ̀ sí sọ gómìnà àbólórí orílẹ̀-èdè àwọn òpònú tí ọ̀gbọ́n wọ́n máa wọ àwọn èèyàn yun bí ìgbà tó ti pé àwọn kọjá fún sílọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fi ilẹ̀ tó náà fi wá mọ́ṣáláṣí tí ẹ̀yin òfin kankan lẹ̀ tẹ́ wá ntẹ filẹ ntẹ bá filẹ ọ̀nà padà filẹ síbẹ̀ wà láyé lẹ dìímú njọ́tẹ̀ ẹ bá kú mr president ẹ má fàáfin yín lẹ o mr governor ẹ má fọ́fíìsì yín lẹ o mr chairman local government àwọn sẹ́tẹ̀ ẹ̀kẹ́ ẹ̀ sípò jọjọ ẹ má fọ́fíìsì yín lẹ o bẹ́ẹ̀ náà ni bàbá baálẹ̀ njọ́tẹ̀ ọba kú má fàáfin rẹ lẹ̀. ìwọ ọba gàmágan ọlá rẹ níbi tó gbé wà sí má fi bẹ́ẹ̀ lẹ̀ ní ọba kú irọ́ lásán àmà sí ilé ayé ilé ayé ti ń tàn wá jẹ àmà sí ilé ayé ilé ayé tó ba tiwa jẹ bí ìgbà tó ṣe pé ọmọ ayé lásán àwọn àmàkàtà ń lọ iṣẹ́ rẹ mójútó nítorí ipò rọ́tò orí. àga bàbà tó jókòó lórí ẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ fi ọ lọ sí di mẹ́sìn lọ́ọ̀ma àtàní sí orí ibú nítorí pé orí ibú ńlá nìyẹn ẹ̀yin gbàgbé pé gbogbogbò gbogbogbò kọ̀sàdédé tọ́ sí ọ àfìgbà tẹ́ni tí ń bẹ lórí rẹ̀ tẹ́lẹ̀ kó ń bẹ̀ ó náà kó ń bẹ̀ bọ́yá látàrí ikú ó kó ń bẹ̀ bọ́yá látàrí pásíkò rẹ̀ ti tó ló jẹ́ kó súnkàn wọn náà tó àmọ́ tó bó ṣe súnkàn ọ́ ń bọ̀ wá sún kẹlòmíì náà lọ́jọ́ kan ipò onípò náà lárí ipò rọ́ lásán ipò tí ò di ọlọ́nà kọ́ ọmọ yàgbẹ́ ipò tí ò di ọlọ́nà kọ́ ọmọ tọ̀ ipò tí ọlọ́nà káàárẹ̀ ọmọ sí ọ ipò tó ṣe yí pé kọ̀yọ́ kù ní pé ó kù níjọ́ tí kù ẹni bínú ni àwọn tó àwọn ti wá pọ̀ ni káwọn má bínú lórí kíni àbí wọn náà bínú ọlọ́run ọ̀sẹ̀ nítorí pé ọba lè sìn kí tí wọ́n mú nù pọ̀rọ̀ gan-an tó ti kó bẹ́lẹ̀ kan lọ ni tó ti kó wọ mọ́tò kan lọ ni wọ́n ra ẹgbẹ̀rún mọ́tò ẹyọ kan lọ́wọ́ lásìkò kan bó ní gbá sọ ẹyọ kan náà lọ́wọ́ lásìkò kan bó sì lẹ́gbẹ̀rún fìlà ẹyọ ló dé lásìkò kan. tótó bá ti jù kan lọ bí ẹni orí rẹ̀ dàrú iná lọ̀rọ̀ rí ọjọ́ ọdún àwọn èèyàn kí á ní pé ọ̀nà tẹ́bà tó pẹ́ jù lórí ẹ̀ èèyàn ó tún níyà èsì ọba yẹn ń bẹ̀ akọ̀wò sí ló mọ́ ẹlòmíì owó tí tó yóò ti wá lójú kò sí tó kò tó nǹkan kan ní ìròyìn rẹ̀ nítorí tá à ń bá na ní tọrọ na ní yóò padà tẹ́jọ́ kan náà ni torí ẹ̀ kò tó nǹkan kan ló kówó ọwọ́ tí wọ́n lówó tán ọwọ́ ń sọ́nà ẹlẹ́dàá wa ọwọ́ ayé máyà wọn rí wọn sin lọ́wọ́ wọn rí wọn mọ́ṣáláṣí bí tí wọ́n ti ń sin lọ́wọ́ ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ẹ̀yin ọ̀rẹ́ ni ẹ̀rẹ́ ti pé tẹ́ ẹ bá kú ọlọ́run bó gbé yín dìde ti pé ẹ dìde níwájú ọlọ́run ọba ọba ti pẹ́ ẹni tó gbélé ayé sí náà ga inú máa kátó wá tó gbélé ayé tó fi ronú ara wa. ilé ayé tá ń di máyà yìí ọ̀nba tọ̀pọ̀lọpọ̀ jẹ́ àwọn èèyàn kú lọ́kọ̀ ọ̀fẹ́ èjèèjì lórí àtúbọ̀tán tí ọ̀dà ẹni tó sì kù kò fi tiwọn náà kò fi kọ́gbọ́n ẹni tó kù náà ṣe fukẹ̀ bí ìgbà tó ṣe pé àfàtì lọ́rọ́ tó wọ́n jẹ́ lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan kan tí ó sùn ti rí wọ́n máa gbọ́n ní pé ake ni ẹni tí ń dẹ́rù bá wọn sẹ́yìn ti lọ kábọ̀ ni sẹ́yìn máa bọ̀ sẹ́yìn sẹ́yìn ń dẹ́rù bá wọn ẹ máa gbádùn sódà rẹ kò sí wàhálà ẹ máa gbádùn sódà rẹ títí sẹ́fì lọ jábọ̀ fọlọ́ ni ọba ni lọ́kàn jẹ́ nítorí tọ́rọ́kọ́bọ̀ lé ayé eléyìí tá a rí àwọn àti pé amọ́lọ̀ lọ́tà àti pé à sáfẹ́sìn ọlọ́run àfẹ́sẹ́ ó tún gbé ẹlòmíì látàrí orí ibú eléyìí tí wọ́n máa ra bálé nígbà ti rí nǹkan lé ayé ó mú ẹlòmíì máa fẹni tí máa ń ṣẹ̀sìn gan ṣe yẹ̀yẹ́ tí máa sọ pé ah ẹ̀bẹ̀ ni ráyè ẹ̀yin lẹ ráyè àwọn ọ̀ráyè ń ta wọn tó ń torí di eléyìí dáadáa lẹ́ẹ̀dì nígbà tẹ́yìn bá ń lọ àwọn ọmọ ti pariwo lẹ́yìn wọn jáde ẹ̀yin ẹ̀yin tẹ ẹ ráyè láti ṣe tọ́lọ́ ẹ̀yin lè lè ráyè àwọn ọ̀ráyè ń tà wọn àwọn ọ̀ráyè ń tà wọn nítorí di eléyìí báyìí eléyìí ó fi hàn wá ike ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ilé ayé yìí ni wọ́n fálà wọn ọ̀ráyè láti ṣe wọn ò rí àyè láti ṣe wọ́n á ní ń jẹ irú òbùsùn wo lọ ní tẹlómi náà ni bàtà wo láláìlérò rẹ wọ tẹlómi náà wọ mọ́tò wo lọ ń gùn tẹlómi náà gùn ìyàwó wo lọ fẹ́ tẹlómi náà fi pé rọ ẹrù ẹ̀tànjẹ ilé ayé yìí lọ aṣọ ọdọtọ lọ tó sì yẹ ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin onípò kùdìẹ̀kùdìẹ̀ ẹ̀yin kò pọ̀ ọ̀tọ̀ la mọ̀ ẹ̀yin sí wa torí ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn ẹ̀sìn lọ́run ọgọ́rọ̀ yẹn ẹ̀sìn ẹ ti kéde ìjà láàrin yẹn nígbà ti mú yìí ara yóò ti bá ọba ṣe. a ó ṣeni láàánú fún yín ó ṣeni láàánú jọjọ fún yín ẹ ronú àtúbọ̀tán yín ẹ ronú bí tẹ̀sí ń bọ̀ ẹ sì ronú lọ torí ẹ̀ ló jẹ́ pé a máa yà àwọn aláìní lẹ́nu ní ìgbà tán bá rí ọkọ̀ nínú ẹni tí ọba kádàrá pé kó lówó tó ń bá lọ wọ́n lè lọ péjọ sẹ́nu ọ̀nà kó máa wò pé abó ni abó nǹkan nítorí pé àwọn àtọ́ba lówó àwọn èsìn lọ sẹ́wọ̀n kó àti gba garanti wọ́n ti gba garanti pé alìjáná làwọn wọ̀ ẹnìkan bá wá jọba tó bá lọ mọ́sálásí pé Allahu Akbar Allahu Akbar ti kíni kò ní lọ torí pé kò gbọdọ̀ yẹ yín náà lẹ́kí lọ́fẹ́ lọ sí ó kọ lásán lọ́pọ̀lọpọ̀ fi ń jẹ́ mùsùlùmí tẹ́ oyi ebe ẹbọ ni àwọn sì ti mọ̀ pàṣẹ dànù ni táwọn bá tún láwọn ṣe islam torí pẹ́lẹ́bọ làwọn so islam wo lọ́wọ́ fẹ́ ṣe pẹ̀lẹ́bọ islam wo lọ́wọ́ fẹ́ ṣe pẹ̀lú pọ́ńpọ̀gùn ọ̀nbọ̀ọ̀tà ọ̀nbẹ̀ẹ̀tù gbogbo àdó gbogbo ògùn iná ló kó ara rẹ ìdí wọn bọ́nu ó kí lọ sí ẹ̀yin mùsùlùmí lẹ́sẹ̀ máa wọ pé mùsùlùmí ya eré yín mọ́sálásí bóyá ẹ̀sìn fẹ́ rí mbẹ́ nígbà tí òṣèjọ́ láti tú bá kọ́gbà islam. a lè rí mbẹ́ o torí pé nítorí bá ṣe mùsùlùmí bàbá wọ mọ́sálásí yọ tẹ̀ bàbá wọ mọ́sálásí yọ tẹ̀ torí ẹ̀ ẹ̀yin lẹ́yìn máa wọ́n mùsùlùmí ló kọ́ lásán ó kọ́ lásán ó sì di mùsùlùmí kò sí tàbí ṣùgbọ́n ike owó tẹ rí yẹn fìtínà ń bẹ ń bẹ tọ́pọ̀ bẹ́ẹ̀ náà làwọn obìnrin fìtínà ń bẹ lára wọn tọ́pọ̀ torí àwọn ọlọ́run ṣe ń pàkíyèsí wa tẹ́ ẹ bá fẹ́ sórí ire ẹ má kí dúkìá àti owó àti àwọn ọmọ yín ẹ má wọn bá ti ń jẹ́ ọ. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má jẹ́ dúkìá yín tàbí àwọn ọmọ yín kí wọ́n kọ́ ìrójú bá yín níbi àti sinlọ́ọ̀ tọ́lọ́lọ́ náà lọ dá wa ó sì mọ̀ pé àwọn kàtà kan wà torí nǹkan ilé ayé wọn ò ní sùn ẹ má jẹ́ tọwọ́ àbọ̀mọdé ẹlẹ́ẹ̀bí kó tẹ́ pé àwọn nípa ìrójú bá níbi àti sinlọ́ọ̀ nítorí pé ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run láwọn eléyìí lẹ́ni òfò kọ́lọ́ dákun kọ́ máa ṣe wá lẹ́ni òfò torí ẹ̀ owó yìí níṣẹ́ ni wọ́n máa jẹ́ ń tó wúlò tí ọba ti jẹ́ ń tó mú mi má tètè ọlọ́mọ ọlá yìí níṣẹ́ ni wọ́n jẹ́ nǹkan bàrà tí o bá ti jẹ́ kó sọ́ra rẹ̀ dòkúta àdìgbòlù níwájú mi níbi àti débi àti sinlọ. gbogbo bá nílé tó bá ti jẹ́ kó ní ọba kọ ó ti dàdán wò ó ti dàdán wò sọ́ba ní ekú ni àbíjòyè sọ́lọ́wọ́ ní ekú ni àbọ́lọ́lá oníkálukú náà ní ọ̀kù sọ́ba bá sì gbélé ayé ṣe òun náà lọ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ni ó fi dán ọ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà ẹ̀ mọ̀ kọ́ bá ni mí láyé ni eléyìí àlọ́ lásán ni bẹ́ẹ̀ kọ́ lọ́lá ni mí ni àlọ́ lásán olówó ní mi èló lásán táàfin rọ́nà lọ lọ́dọ̀ wọ́nbodè ah, irọ́ lásán ni gbogbo gbélé ayé tó ní lọ owó ló bá ìrojú bá mi ni wọ́n dí mi níbi àti sin lọ eléyìí àwáwí tí ò ní wúlò ni gbogbo tó bá fi wa. ọlọ́ni innama amwalukum wa awladukum fitna wallahu indahu ajrun azim ọlọ́ni gbogbo owó yín ọ̀já máa ń kankan o àwọn ọmọ tí a fi máa ń kankan o bí ìbá ṣe fìtínà lásán ọlọ́mọba ló ní ẹ̀san ńlá lọ́dọ̀ ẹ má jẹ owó kókó àìrójú bá wa níbi àtìsín lọ àwọn ọmọ wa ẹ má dínà wa. níbi àti tẹ̀lé tọ́lọ́run nítorí pé ẹ̀yin náà bá kíyè sára ẹ rí gbowó lé ayé yìí abatẹnijẹ ńlá ni o amúnisórí ikú ni owó ò sí pọ̀ ẹ máa sáré pẹ́ǹfẹ́ kọ́ pọ̀ nínú òjì kẹ́ ẹ wá mọ́sálásí tẹ́ẹ̀mí ń jasọ̀ láti yín pọ̀ ńgbà ẹ bá délé tọ́ba pọ̀ tán kọ́ àwọn ọmọ ọ̀dọ́ wa yìí ẹ̀rù ń bà mí ní ọ̀bá síndìbá tí yẹn bá sí ní ṣọ́ọ̀bù tí yẹn bá dínà sí kọ́mpìnì àwọn ọmọ wọn lè so owó síbáṣíbá fún yàn máa pa gbogbo ẹ̀ pọ̀ orí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà à ń tara wá dànù kò sí kàtà lórí ti fọlọ láì dá nínú àdìsí Muhammad wa sallam anábìkí lọ fún wa nípa ọ̀rọ̀ owó. nítorí pé owó òun náà ni ó ti sábàbí kítọ̀ pọ̀lọpọ̀ nínú àlòmọ̀ ìkọ́ ta ó ní inna li kulli ummatin fitna wa fitnatu ummati al-mal rawahu at-Tirmidhi bi sanadin hasanin sahih anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo àlòmọ̀ ló ní tiẹ̀ fitina àlòmọ̀ tèmi owó ni gbogbo àlòmọ̀ ló ní tiẹ̀. fìtínà ta ló máa mi owó ni ìyẹn ni pé owó ibẹ̀ ni fìtínà ló máa yí wá sí ẹgbẹ́ nítorí owó lẹ́sẹ̀jọ́ rẹ̀ ní tẹ́jọ́ rẹ̀ rẹ̀ torí owó ní ta rẹ̀ ẹ̀ mayàn léèyàn àfi tó bá gbogbo ẹni ibú láyé yìí tẹ́ bá pè lẹ́ni ibú bóyá ẹ̀ rówó ni kí olórí ibú ọkàn lówó lásán àjẹnu owó rẹ owó kíní kó ká àhá ńgbà tó ti rí jẹ lọ́dọ̀ rẹ̀ tọ́n bá rí pé a ah, mo ti ń pàdé ọmọlúwàbí láyé kò sí òtí lágbájá yìí ọ́ ah, bàbá sọ ló ṣe olówó nù àwọn tí ọba ni máa wá nítorí pé tó ti rówó ẹnìkan tó

ó declare rẹ wanted láyé yìí níbo lọ́wọ́ ilẹ̀ ti gbé ọmọ toro ti se nǹkan kankan lẹ́ nbẹ̀ gbogbo ẹni tó fẹ́ lò wọ́n lè léyìn àádọ́ta lọ fẹ́ lò ó ní ẹ máa wá gba sàrà àfa wọ́n ti ń wọ́n kàn kó ni wọ́n kó wọ́n kó wọ́n kó ńgbà bá ti yà wọn kọ̀ọ̀kan lọ ájì wọ́n ní àti wọ́n rájì ẹ gbọ́dọ̀ ó ti di èèyàn ẹ wá fi gba ájì nǹkan àgbàgbé irú rẹ̀ lórí owó wọ́n mọ ọmọ wọn ọlọ́ọ̀ fi fún ọkùnrin kan tí wọ́n mọ lẹ́yìn abú ọ̀daràn àmọ́ torí wípé nígbà tó bá ti di wípé ọfẹ́ ọmọ wọn yọ ran wọn lọ́wọ́ di nígbà bá ti di ọfẹ́ ọmọ wọn yọ kọ́ wọn àmọ́ ẹ̀dàgbé ọmọ wọn nítorí tó bá wọlé rẹ̀ méjì obìnrin yẹn ó yóò tó sọ wípé àyà rẹ̀ gbogbo wọn ti mọ̀ tó bá fẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àdáwò yẹn máa ń ṣe wọn ogun oko tó lọ sí ti ẹnu. ẹ̀yin náà sì ti ta ọmọ ẹ̀tọ́ ọmọ fún hajj ẹ̀tọ́ ọmọ fún lẹ́sẹ̀ máa gbé wọ́n bá ní ẹgbàgbé ọ̀rọ̀ sáárá hmm, ẹgbàgbé ọ̀rọ̀ gbogbo àná kú mọ bó ṣe rìn ibi wọn náà lọ hajj èmi náà lọ hajj ìbọn pẹ̀lú fún wọn pẹ̀lú ẹjẹ asán kò yóò bá lẹkọọ nítorí owó òfò torí owó àdánù ebi ọ̀pọ̀lọpọ̀ nínú wa là ń sẹ̀mí wa wéwu nítorí owó yìí wọ́n ní ẹ má bàa nà yìí àwọn dáradára ń bẹ ń bẹ àwọn ajínigbé wà ń bẹ ẹ má gbà àgbà wà nígbà àgbà pé àwọn tí wọ́n jí gbé tí wọ́n lọ bá wọn àwọn tí wọ́n dáná nà gbowó lọ́dọ̀ wọn àkọọ́lẹ̀ tí wọ́n ló ti gbẹ àzáni ti torí pọ́nà ọ̀dà kárùtùrìn mà owó ìmọ̀ ẹni tí dáná kí làwọn lọ kí lọ lórí ibùsùn owó òfò yìí náà ni owó òfò yìí náà ni ẹni tí ń gbé fọ́tò rẹ̀ tí ń lẹ̀ ẹ́ ká ẹ̀yìn àwa dépò ìjọba kí làwọn ará lọ ṣe wọ́n fẹ́ owó náà ni. ẹ̀yin náà tẹ́lẹ̀ ṣe ń pariwo pé fún ní gẹgẹ bí àwọn ọmọ ẹ̀ta àwọn ọmọ ẹ̀sọ́ta táwọn síwájú àwọn olóṣèlú tí kó gò lọ tí wọ́n kó lọ tí wọ́n kó gbọ̀ lọ kí làwọn náà wá tó fi da alápàdé yàn. ṣèbówó ìlànà anabi sallallahu alaihi wa sallam ó ní gbogbo àlùmọ kọ̀ọ̀kan ló ní fìtínà rẹ̀ fìtínà àlùmọ àtẹmí owó ni. torí ẹ̀ tẹ́ bá ẹ̀mẹ́jọ yá yín lẹ́nu tó bá ti rówó nísìnyí yọ lọ gbọ̀ngàn ni tí ó rọ̀wọ̀ tọrọwọ rẹ ti ba ti ń wá. ẹ̀mẹ́rin tí a máa pariwo lóko ẹ̀sìn náà ẹ̀yin ẹja sí lọ ẹ̀yin ẹja sí kí nìkan rẹ̀ nìkan bá bá àríkà ah, ń gbìyànjú ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn púpọ̀ hmm, ẹgbàá hundred million yìí afa kò tún dé mọ́tíláṣí máa so torí kékeré ni ah náà tọ́ ẹ pé ọlọ́run ti gbàdúrà olúwa rẹ̀ ẹ gbọ́rọ̀ lọ́ba <laughs> fún lọ ẹtíkẹ́tì àlìjẹ́ náà bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ rí yẹn iṣẹ́ àríjọ ẹsẹ nǹkan ti tọrọ Ọlọ́run nítorí náà wá owó ni ẹjẹ orí ilé ayé ti bàjẹ́ kọjá sísọ nítorí owó tí bá sọ yìí wọ́n fi àjẹ ní láwùjọ yín ọyọ kíjọba ó ṣe nǹkan láì ọ̀rẹ́ kíjọba ó ṣe nǹkan láì pàtó dán wọn kàn fọn chẹ́kì ni ìwọ́n fẹ́ kó rí two hundred thousand rí wọn kàn fọn twenty million pé gbogbo àwọn ará àdúgbò yẹn bá ọ sọ àfẹ́kẹ́ni ah, kò tún sọ̀rọ̀ ń bẹ̀ ẹ̀ má pé ìjọba òsè kankan pé gbogbo nǹkan lẹ́ ti ṣe nítorí pé ọgbà twenty million ó ní gbogbo à tọ́lá ajá àdúgbò rẹ̀ sọ fún àwọn èèyàn pé èmi ọ̀bá yín lọ́wọ́ nù nǹkan tá à ń ṣe mọ́ o iṣẹ́ ọmọ ta ni o à owó ni iṣẹ́ ọmọ ta kéjọba òsè nǹkan báyìí sọ àní iṣẹ́ ọmọ ta ń jarí sáwọn akọ́ ti dodo kò ní lè dodo ma. bílẹ̀ ayé ti sẹ́rí nù jàmá fìtínà ló mà yìí àròwó lọ́wà fìtínà ló mà yìí Muhammad sallallahu alayhi wa sallam ó ń kìlọ̀ fún wa ká sọ́ra nítorí ká má bàa jẹ́ni tí ó ṣègbè ó ń kìlọ̀ torí kò sí kò sí owó owó rọ yìí owó rọ náà ni wàláhì owó rọ ni nítorí bí ẹni náà kò ẹ ẹfẹ kó lọ kò sí jówó rọ kò sí jówó rọ owó tó ń pariwo tó ń pariwo tó bá ti jẹun tó mú mi tó wọṣọ tó gbélé owó owó náà wà lówó náà kí ni wọ́n fi dájọ́ ẹlòmíì lọ sí ọ̀rẹ́ láì ó sì wá wá wá wá ẹ̀mí tẹ̀ bọ́. أعوذ بالله من الشيطان الرجيم أريد إليه أي فكي سارة النبي محمد صلى الله عليه وآله وسلم الصورة طبعاً له أني والله ما الفقر أخشى عليكم ولكن أخشى أن تبسط الدنيا عليكم كما بسطت على من قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكهم متفق عليه النبي صلى الله عليه وآله وسلم wọ́n ní mo fi ọlọ́run ọba búra àìní kọ́ ló ń bà mí lẹ́rù lórí àlòmà mi leru lori mi pé kọ́lọ̀ wọn fòṣì ta yín kọba mi lẹ́rù ẹni tọ́lọ̀ wọn bá fòṣì ta kó fi ta torí pé tó bá yẹ kó ṣì náà lọ́ba tọ́ tó sì padà filé ayé lẹ̀ ní mùsùlùmí oríire ni àmọ́ tá a bá ṣílẹ̀kùn ayé fún ọ owó àtọ́lá alẹ́ ayé ọwọ́ sàn ọ̀sán dọ́dọ̀ rẹ ọwọ́ àpò bọ̀ àyà àbúrò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábìnrin tó bà mí lẹ́rù lẹ́yìn lórí ni kọ́lọ̀ ó ṣílẹ̀kùn ilé ayé yìí fún yín gẹ́gẹ́ bó ti ṣe ṣílẹ̀kùn nǹkan ilé ayé fáwọn tó síwájú yín kí ẹ padà wá dẹni tí ó máa ṣe ìdíje lórí rẹ̀ wàláhì ń tọ́sẹ̀lẹ̀ nu ọlọ́run ṣílẹ̀kùn ilé ayé ìsìn àwọn èèyàn wá jẹ́ pé wọ́n mọ nǹkan méjì jù díje lọ tí wọ́n ti rí tí èèyàn méjì kan jà ẹ dákun ẹ wá di ẹ owó náà ni tẹ́lá yẹn méjì tọrẹ ẹ máa wá owó ni torí ẹnìkan wò pé yọ sọnà fún ẹnìkan wò pé yọ fọnà hàn èyí tá a sì ń jà mọ́ ẹ̀kọ́ dáa fún ibi tó ń tún ti rí kinní kan kò tún fẹ́ jí bẹ́ẹ̀. anábìnrin máa ṣe ìdíje lórí bí àwọn tó síwájú ti ṣe ṣèdíje lórí ilé ayé ilé ayé wa pa yín bó kọ́ àmọ́ ẹsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lónìí báyìí èèyàn méjì jọ ń ta ọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara ọ̀lẹ̀ ọ̀lẹ̀ tó rí bó ṣe rí nítorí tọ́lọ̀ ni wọ́n jọ ń ta lẹ́gbẹ̀ẹ́ ara wọ́n sì ń lépa ara wọn wọ́n wá kú fúnra wọn kí ló dé tó fi jẹ́ kó gbogbo ẹni tí bá ti bọ̀ wá rọ́ọ̀lẹ̀ ọ̀dọ̀ ẹnì kejì wọn máa lọ ah, wọ́n bá ra díẹ̀ tán òun ṣe pò kí nínú ẹni tó sì ń bùkátà ọ̀lẹ̀ wọ́n wàá dọ̀tún náà wọ́n wàá sọ ike rárá gbogbo ọ̀nà tá a bá gbà tẹ́lẹ̀ yóò fi jẹ́ kó kú ò láyé lọ́yẹ ká gbà torí ọ̀lẹ̀ ọ̀lẹ̀ sátorí tọ́lọ̀ àmọ́ wa wá kú fúnra wa ẹ wo bí táwọn òṣìṣẹ́ máa ń péjọ sí òṣìṣẹ́ ọwọ́ ni o ó lè jẹ́ pé nílùú kan wọ́n máa ń péjọ sáyè kan pé láàárọ̀ tọ́lọ̀ bá ṣe ẹni tí ó mú àwọn lọ bí iṣẹ́ kan kọ́ wá pa àwọn bẹ́ẹ̀ oníkàlùkù ti wá wọ́n ti pọ̀ dọ́dọ́ kálukú gbẹ̀rù iṣẹ́ rẹ̀ lọ́wọ́ dídé táwọn fẹ́ dé wọn là nídìí èèyàn mẹ́wàá wọ́n sì kà àwọn mẹ́wàá wọn lọ àwọn fẹ́ tó dé àwọn là nídìí èèyàn mẹ́ta wọ́n ká èèyàn mẹ́ta wọn lọ wọ́n wá kà tán wọ́n kà tán wọ́n kà tán wọ́n wá kó èèyàn ọgbọ̀n èèyàn ọgbọ̀n tó kún ọmọ wa wò pé ọ̀nà wo làwọn ẹni tí wọ́n mú yàn làwọn ń gbé tí wọ́n gbà torí lánàá náà tí wọ́n wá mú yàn àwọn náà wọ́n mú lónìí náà àwọn náà wọ́n tún mú ṣé kákúkú yọ owó àwọn ilé ìlàwò tí ò ní dáa jù nígbà táwọn bá ti di pé ma kú wọn mọ́ wọ́n máa ráwa náà nígbà àwọn eléyìí ò wọn ráwa rárá yọba di pé lè wọn ẹnì kò dí kò dí ẹnìkan lọ tó dé tí rí bíi kan lọ láàrin tún máa náà ń òun pé rárá kí ló dé yìí tó dé pé kò kan ní rí lọ. àwọn ama le para wa nítorí nǹkan ilé ayé àwọn tí wọn tajà tí pe bá gbúrò pé ìwọ ń lọ sí rìn lọ́la kana sì jọ oríṣi kan náà lójú kan náà ni àwọn ọ̀fẹ́ lọ́ọ̀rin o wọ́n wàá dà pé àwọn náà ń lọ́ọ̀rin lọ́la ní ọba di pé àwọn náà lọ dán ọ lọ́nà tí wọ́n ṣekú pa ọ́ gba gbogbo dúkìá lọ́wọ́ rẹ̀ ẹ̀ mọ iye tó ṣẹlẹ̀ kí ló dé nítorí pé gbámágbámá rẹ tiẹ̀ ti fẹ́ pọ̀ jù kí ló dé tó fẹ́ lówó ju gbogbo èèyàn lọ láàrin ibi tá à ń ti ń tajà ọlọ́ọ̀kan jẹta òtún lọ́ọ̀ lọ́ọ̀kan lónìí rárá àwọn ò lè dẹjú lẹ̀ kí tá lùbọ̀ wọ̀ ṣé ojú rẹ lójú tiwọn ojú rẹ nígbà ni. ẹni tí wọ́n lọ sílẹ̀ ń kọ́ ọdún kan náà lọ́dọ̀ gbà wá síṣẹ́ ó ń pò mọ́tì wọ́n promote rẹ wọ́n promotion tọ́mà mẹta eléyìí wo òbí ìfúnra ẹ̀ ọ̀kan sẹ́yìn orílẹ̀ orílẹ̀ sẹ́yìn olórí lo ọ̀nà tó fi pọ́nù wọn wá ìwọ fúnra ń promotion àwọn ẹni tó jọ gbà yín ní fún ìwọ ní promotion àwọn àwọn sọ pé kí ló ti promotion gbà kú. gbogbo yìí ní láyé torí fìtínà owó yìí ẹ̀rí pé díje ti pọ̀ jù nígbà tí ìdíje bá sí pọ̀ tá a bá léèyàn títí tá a bá bá a kìí ṣe gbogbo èèyàn ní padà àgbà fọlọ́n pé ọlọ́run kọ́ pé ó jù mí lọ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa bí ó ṣe pa òní sòbílẹ̀ ṣe rí nu ìdíje òfò ìdíje àdánù ìdíje tó nítumọ̀ òun náà ẹ̀rí tá a máa bára wa sí lórí ilé ayé yìí Abu Sa'id al-Khudri radiyallahu anhu. قال النبي محمد صلى الله عليه وسلم قل إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفك مستخلفكم فيها فناظر كيف تعملون النبي صلى الله عليه وسلم قال لي أن تدن تستتني ọlọ́run ما في ń ṣe àrólé يا rẹ̀ yọ̀wọ́ àmà wo fattaqu dunya torí náà ẹ̀bẹ̀rù ilé ayé o wattaqu nisa ẹ̀bẹ̀rù àwọn obìnrin o fa inna awwala fitnati bani israel kanat fi nisa torí pé àkọ́kọ́ fìtínà àwọn ọmọ israẹli ara obìnrin ló ti wáyé. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون Ibadallah ǹjẹ́ jẹ́ mà pé ká máa gbélé ayé gbàgbé pákó ká máa gbélé ayé gbàgbé bindal qiyama kò sí nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo inú ìròyìn àwọn kèfèrí ló àwọn òdodo máa gbogbo pákó yìí sì máa múra alẹ dínkù àwọn dáadáa عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم ọlọ́run ní ìwọ nàbì takété kọ̀yìn sí àwọn ẹni tó so pé wọ́n kọ̀ láti ka ọ̀rọ̀ àwọn ọlọ́run láti tẹ̀lé láti gbọ́ láti fi ṣèwàhù àwọn ẹni tó yẹ wọn ò fẹ́ nǹkan ayé lọ ọlọ́run ní paapin ìmọ̀ wọn náà gbogbo ẹ̀dá mọ̀ ayé lọ sẹ́mi pé bọ́pọ̀lọpọ̀ ṣe rí ọ̀dàn kankan máa fi lé ayé yìí lásán ó túmọ̀ sí pé olódò burúkú ni ọ wọ́n ọ̀ máa ń kankan ju lé ayé lọ wàláhì olódò burúkú ni ọ. torí ẹ̀ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ẹni tó sọ yìí pé àfojúsùn wa kò dá lórí ilé ayé lásán gbogbo ẹni tó bá ti tẹ̀bà sí ilé ayé tí ò ní nǹkan méjì tí ń rò lọ́kàn rẹ̀ ju ayé ayé ayé ayé lọ owó owó owó owó owó lọ òjijì ni kú múru wọn lọ. tí kú bá sì mú lọ lójijì yọ kábàámà tí ó pọ̀ nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìwọ ò orí rẹ ronú rí njọ́ kan pé wàá kú ó tiẹ̀ sì palẹ̀ mọ́ kankan lẹ̀ dé kú báwo ló sì kú njọ́ tó kù tó fi jẹ́ni tó ṣe pé kò ní burúkú bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kan wà tá a sì lò tí ò yẹ ká sì lò sallallahu alayhi asihatu walfarag alábìíní ìdára méjì wà eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa ń lò wọ́n nílòkulò wọn kì í jàǹfààní wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ìdára méjèèjì náà jàmá òun náà ní àlàáfíà àti rírojú ìgbà tá a lálàáfíà àyè sábà lo àlàáfíà wa dáa àyè sábà lo àlàáfíà wa dáa ẹ rí i pé àlàáfíà téèyàn bá ní ńṣe ló yẹ kéèyàn pọ̀ ní jíjọ́sìn fọlọ́ ńṣe ló yẹ kéèyàn pọ̀ ní dáadáa ṣíṣe torí pé àlàáfíà kì í lọ títí ìyẹn lè padà wà lẹ́ni tí ò ní lálàáfíà láì tí kù tí ó máa wo àwọn ẹni tó lálàáfíà tó náà máa kábàámọ̀ pé ah ìjọ kan ìgbà kan èmi náà lálàáfíà torí rẹ̀ ká lo àlàáfíà wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ èèlò dáadáa ìgbà tí ẹni tí yọ lálàáfíà lálàáfíà ní mugbó àlàáfíà ló lè ní tí fi ń jalè àlàáfíà lálágbèrè ní tí fi ń ságbèrè àlàáfíà lọ̀sẹ̀bọ́ ní tó náà fi ń bá wọn bọ́gi tí ń bá wọn bọ́ ọ̀pẹ̀ àlàáfíà léegun ní ẹni tí ń gbẹ́kú egun àlàáfíà lóní tó fi kó sínú ẹ̀kú òfò sẹ́mi pé àlàáfíà òun náà lẹ́nìkan ní tó náà fi ń lọ bá wọn ṣe orò àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ wọn ń lò ń lòkú lónìí ìgbà tá a bá sì tún dilẹ̀ tá a lásìkò ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa á ìlú àsìkò wa dáa ẹ̀sìn ọlọ́wọ́n bá ń bẹ́ńlẹ̀ àlò fún un alukurani ń bẹ́ńlẹ̀ à ló fún ẹ pé ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà wa ohun tá a máa lò fún ni pé máàcì kan wà bọ́ọ̀lù kan wà àkọ́dà ayò ò lè jẹ́ mi àmì máa pa ọ́ láyò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá à ń fásikò sẹ́nu so gbogbo àsìkò yóò wá lọ mọ́yà lọ́wọ́ ẹ ní rí àsìkò kan pé ẹ lò láti fi ṣe tọ́lọ́hún ẹ ní rásìkò kan pé ẹ lò láti fi gbọ́ tọ́lọ́hún yé ẹ ní rásìkò kan pé ẹ lò láti fi tẹ̀lé tà Muhammad sallallahu alayhi wa kí wọ́n láǹfààní ìgbésí ayé náà kí láǹfààní ìgbésí ayé náà ntọ́lọ̀ ń bùn wa tọ́lọ̀ ń fẹ́ ká lò lọ́nà tó dáa ká fi lè bá a sórí rẹ̀ á lò lọ́nà tó dáa á fi sórí wa a kàn máa fi dáràn a máa fi hùwà tí ọ̀dá ìgbà tí àárẹ̀ bá wa dé sí ntí ò ní wúlò la lò fún ntí ò la lò fún wa jà lórí irọ́ ká máa búra wa ká máa dápara síra wa kárí wá sọ ládùúgbò yẹs wọn lè máa pé òun ẹnìkan ò lè tọ́ nǹkan lọ bẹ̀ ntọ́pọ̀lọpọ̀ ń lo àlàáfíà fún un ní fi hin máa náà ni gbogbo ala máa ń dẹ̀ra kéèyàn lálàáfíà ni wọ́n á máa jẹ́ni tó ṣe pé ìjàmbá á máa ṣe látara àdẹ̀ra méjèèjì torí wọ́n èlò dà wọ́n èlò dà àlàáfíà àti rírojú bẹ́ẹ̀ náà ni nínú nǹkan tí àìtún lò dá tí jàǹbá tún máa ṣe wá ń bẹ̀ náà púpọ̀ òun náà lówó orí ayé yìí báyìí jàǹbá máa ṣe wá ń bẹ̀ púpọ̀ púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní wọ́n á lò ọ̀nà tó dà wọ́n yé pọ̀nà tí ó fi ṣe wọ́n láǹfààní sallallahu alayhi wa sallam anabi ni yaqulu ibnu adama maali maali anabi ni ọmọ anabi adam yóò máa pariwo pé owó mi dúkìá mi owó mi dúkìá mi wahalaka wahalaka ibna adama min malika illa ma akalta afnait ìwọ ọmọ anabi adam kò yọ ni gbogbo owó tó ń pè lówó rẹ o ọkọkọ ọjẹ tiẹ̀ nínú owó yẹn àfi tó jẹ èyí tó jẹ tó o jẹ tó o fi ṣe ra rẹ láǹfààní o nìkan lówó rẹ. bákan náà wá alvesta wàlẹ́vista sa'abeit bákan náà èyí tó o wọ̀ lásọ èyí tó o wọ̀ lásọ nínú owó rẹ tó o lò títí tó fi dèkísà o lówó rẹ. wàtàṣọ dọ́kítà sa'ambait àti èyí tó o fi ṣe sàárà tó o sì pẹ̀yìn dà pé mo ti bọ́ mo ti bọ́ o nìkan lówó rẹ o èyí tó o jẹ èyí tó wọ̀ lẹ́wù èyí tó bọ́ ọmọlàkejì ó nìkan lówó rẹ̀ torí pé gbogbo ètò ẹ̀sẹ̀kùn owó lówó ni owó lówó ni sẹ́wọ̀n pé àwọn bàbá wa náà wọ́n fi olówó lẹ̀ ọ̀pọ̀ ìgbà tí bàbá wa kú kí là ń pín owó lówó ni torí pé ó ti dọwọ́ tiwa kìí ṣe tiwọn màmá wa ń gbà tí wọ́n kú owó lówó tí wọ́n fi lẹ̀ ọ̀pọ̀ ju tiwọn lọ nítorí pé ń pé èyí tá ń pín owó lówó tí màmá yín fi lẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ọmọ ló kú ó fa àwọn òbí rẹ̀ sáyé adúrú owó olówó tó fi ilẹ̀ ìní ọ̀jọ̀ yín lọ sí táyì lọ́sùn fi máa para yín wípé ẹ fẹ́ jẹ jèmi tí mo bí màá mi lọ owó olówó tó máa fi ilẹ̀ nù ìbá ti pọ́ ọmọ tó lówó ti jẹ owó rẹ̀ tán kí lẹ́yìn ọba jẹ torí rẹ̀ owó rẹ̀ lè tí wọ́n fi ṣera rẹ̀ láǹfààní ọwọ́ ṣeni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àmì gáàdì là ń ṣe ọ̀dẹ lásán là ń bá wọn ṣe nítorí pé owó táwa ní o ṣebí ọ̀pọ̀lọpọ̀ owó lè jẹ́ owó tá ní ọ̀pọ̀lọpọ̀ ò lè lò ó ẹlòmíì táwọn fi ilẹ̀ fún àwọn ni ó wà lò àwọn ni ó wúlò fún àwọn ni ó ṣe láǹfààní kọlọ ẹlẹ́dàá wa kọ́dákun wa torí ẹ̀ Ànábì sallallahu wa sallam ọwọ́ apàkíyèsí wa àtọ̀ sí pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ilé ayé ilé ayé ilé ayé náà láà ile wá ilé ayé ilé ayé náà lé wa ni ọ̀nà tẹ́ ẹ máa gbà tí ẹ ti bọ́ lọ́wọ́ ilé ayé tẹ́ẹ̀fì jẹ́ ni torí ilé ayé torí sá wọ́n ní ọ̀nzọ́rọ̀ ila man huwa asfala minkum wa yatanzuru ila man huwa fawqakum fa huwa ajdaru alla tazdaru ni'matallahi alaykum muttafaqun alayhi ẹ máa wo àwọn ẹni tó kéré sí yín ẹ máa wo àwọn ẹni tó jù yín lọ òun náà ní ìgbésẹ̀ eléyìí tó ṣe pé yóò mú yín má fojú di ìdẹ̀ra tó lọ́n ṣe fẹ́yìn náà ẹni tó kéré sí yín nípa ilé ayé ni kẹ́ ẹ máa wò ẹ má máa wò àwọn tó jù yín lọ eléyìí oní ọ̀mù yín má fojú kéré ìdẹ̀ra tó lọ́n ṣe fẹ́yìn náà ẹ sì rí i pé yorùbá àwọn náà rí mú nínú àdéhìí yìí wọ́n ní kò sẹ́ni tó lọ́wọ́ bò ṣe fún àyàfẹ́ tó bá sọ pé tòun kọ́ kò tóun torí ẹ̀ ayé wa tá a wáyé a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé àyíṣá a gbọ́dọ̀ dímáyà a gbọ́dọ̀ tẹ̀bàtì káma ìpè wíwá la wá ọwọ́ àwọn ọ̀bẹ ìtọ́lọ́ ń pín tiwa nínú ilé ayé yẹn lánìí tá a fi kó ń bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa kò ní mú nǹkan ní nǹkan fún wọ kò sì ní fún ẹni ẹlẹ́ni ń tiẹ̀ náà sòkè máa lọ fẹ́ dilé ayé máyà sí gbogbo ètò ọba tún kójọ kò síbi tó ń kó lọ kí ló dé tọ́wọ́ àti torí pàǹtí àti ìdọ̀tí ilé ayé torí pàǹdà tọ́wọ́ àsọ̀wúrà tó lò sí lọ́ọ̀ máa torí ẹ̀ kílẹ̀ yìí ọmọ ajẹ́kọ̀ọ́ fún gbogbo wa àwọn ẹni tí ń sin lọ àti ẹni tí ò sin lọ ẹni tí ò sin lọ kọ́ lọ mà wàá kúnjọ kan gbogbo pàǹtí gbogbo ìdọ̀tí ilé ayé eléyìí tó mú ọmọ lè sin lọ kò síbi tó ń kó lọ ìwọ tó ń sin sin kọ́ ọmọ ajẹ́kọ̀ọ́ fún ọ bóyá o ti jólówó ọlọ́lá lónìí tó ti bó ti ṣe jólówó tó ọjọ́ lọ́lá sọ ọlọ́run bó tún bọ́ ràn ọ́ lọ́wọ́ sí i má fi ẹ̀sìn sílẹ̀ ọlọ́run bá lè yí gbà padà fún ọ kọ́ padà dẹ́ tó ṣe pé wàá ní ju bó ṣe níyì lọ ìgbà tún lè yí padà kọjá yìí pé ò ní tó ètò onímá ẹ̀sìn pàtàkì ní gbogbo kò téèyàn bá bára rẹ̀ ìsinlọ́n oníkókó ní gbogbo àyè téèyàn bá bára rẹ̀ nítorí pé alówó alówó ẹ̀sìn síwájú gbogbo nǹkan lọ́lá àlọ́lá ẹ̀sìn síwájú gbogbo nǹkan ẹni tó bá lẹ́sìn kò sí ń tọ́sọ̀nù fún ẹni tí ò lẹ́sìn kò rí nǹkan kan mọ́ nílé ayé yìí báyìí ẹ fi yé bọ́ba lọ́jẹ tó sin lọ ò ní nǹkan kan bàbá ẹ̀ ní nǹkan kan tó bá yẹ kí baálẹ̀ lọ́jẹ tí èsì lọ ẹ sọ pé ò ní nǹkan kan tó bá kó lówó ni tí èsì lọ ẹ sọ pé ò ní nǹkan kan ẹni tó sì lẹ́sìn tí ò lówó tí ò lọ́lá tí ò nípò ẹ fi yé pé gbogbo nǹkan ló ọlọ́run dákun má gba gbogbo nǹkan sọnù lọ́wọ́ wa nítorí ntí ọ̀já máa ń kankan ọlọ́run ràn wá lọ́wọ́ láti máa mójútó sìn wa ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run ọba ẹlẹ́dàá wa túbọ̀ fẹ̀sìn wa fi rọ̀ wá lọ́rùn ọlọ́run ṣe wá lọ́kan nínú àwọn tí wọ́n máa sìn wọ ọlọ́run ọba ní ọ̀nà tí ó mú ọ yọ́nú sí wa tí ó sì mú wa jẹ́ ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tó padà sánú lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmá níbi àti rálì ọlọ́run dákun má ṣe wá lọ́ọ́ máa ná ọlọ́run má yọ ọmọ aná látara wa má jẹ́ kí ọmọ aná kọ́bẹ láàrin wa ọlọ́run dákun ṣàánú wa kárántì nígbà tá à ń sọ nípa rírílé ayé sá kárántì ọ̀gá wa ọ̀gá àwọn olùráyé sá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run pa wá láti pé ká máa ṣe àsọ̀láàtì fún torí pé ọlọ́run àtàwọn màlíkà rẹ̀ náà wọ́n ń ṣe àsọ̀láàtì fún anabi muhammed sallallahu alayhi wa sallam fọlọ́hùn كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله